والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته ní ti oṣù tí ó kọjá tàwápò láti sọ̀rọ̀ rẹ̀ fún bí ní ìlú tọ́pìkì àwọn tó yìí. So, question ta fẹ́ áńsà lónìí jẹ́ kí wọ́n ṣe gbé rẹ̀ ní kíra yìí. O ní pé a sọ pé tá a bá fẹ́ ní mẹ́ta wọn kó nǹkan márùn-ún nǹkan márùn-ún gbogbo sí nínú kàtàkì kàtàwáyé. Àkọ́kọ́ òun ni kókó àkẹ́kọ̀ọ́tù bìlá àkẹ́kọ̀ọ́tù bìlá kí èèyàn sọ sọ̀rọ̀ kéèyàn sọ sọ̀rọ̀ wọ́n ẹgbẹ́ ẹ̀ tí wá sọ sọ̀rọ̀ yẹn òun yóò wá bí ìmáàlú olùkọ́ni bí àlọ́ ìgbé ọ̀pá lọ́lọ́ ojú ìṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun ni wípé wà pẹ̀lú àkàbáyé ìmọ̀ṣọ́wà àwọn méjì pé ló ti àti ìfúnfẹ́ àti ìfihàn ṣe pé ní ti báyìí èèyàn fẹ́ bímọ àìsàn kó fẹ́ yà sábàbù èèyàn fẹ́ lówó kó gbọ́nà bísíẹ̀sì tó yára sábàbù lẹ́yìn ìgbà sábàbù nìkan yóò àfikọ́sí ìlà yóò tọ́ ọ̀rọ̀ tó ọ̀pọ̀ kan oní oní mẹ́ta. ẹlẹ́ẹ̀kẹ́ òun wá ní ọ̀rọ̀ tàwákù yìí màhálù wú kọ́gà ìfẹ́ ààyè ibi tí ó ti dé oṣù mú wa ní kó o ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ẹ̀mọ́ sì gbé bẹ́ẹ̀ mọ́ ti tàwákù yìí fún ẹ̀ka tí agbára yọ̀ wá kàn pé ìjọba ti gbàgbára rẹ̀ bá bá wà ní pọ̀ ọlọ́run ló wá wù wá rẹ̀. Ibùn níbi ìgbàgbára rẹ̀ sáná ìjọ ní kàwákò. Ẹ ìjọ sí ní. Òun lẹ́yìn ìṣe tàbá sọ pé ìyá kàná ábú wọ ìyá kàná kà. Ìwọ náà wà nìkan là ń Ìwọ là ń wá lọ́wọ́ rẹ̀. Kì í ṣe pé ìgbà ń pé wọ́n ní kéèyàn gbé ẹrù ìdìbò wá lọ́wọ́ anybody tí wọ́n bá ní tó gbẹ́rù tí ò lọ́wọ́ ọlọ́run kò ní pẹ̀lú ẹ̀ láti. ọlọ́run ọba ò ní pẹ̀lú tí kò lẹ́sẹ̀ tó kó dúró. olùwàmọ́ tó yà àtàkì ìmọ̀ bá ní sọ. pèsè yìí ò lè ṣe wọ́n á ní kó ṣe ọlọ́run ló lè. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó ti ní gbogbo méjì gbà tí wọ́n tẹ́kì sábà sí sáà ọlọ́run ló ti wà ní ẹ̀yìn gbogbo pé kíní ẹ̀ bí ó bọ́ sí àbí kò ní bọ́ sí tó ó wà gbára rẹ̀ tó tàwákù ló yọ pé ní ẹ̀ má ṣe kìíní kò yọ kù ẹ̀ títẹ̀ kìíní sí àwọn ará rẹ̀ káńtẹ̀ ìtàwákù jẹ́ màkàlù kọ́mẹ̀tì ayé rẹ̀ ní kótó kéèyàn ṣiṣẹ́ òun lẹ́sìn rí wípé kọ́dà àwọn nǹkan tó rọrùn fún wa láti ṣe àmẹ́bí òrìta tàwákù rẹ̀ tábàfẹ́ kéèbà ní lọ́sẹ̀ wá ọ kéèbà ní wá burú kankan kéèbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n for everything tàwa kò gbọdọ̀ wá bẹ́ẹ̀ owó lẹ́sìn ìgbé tí ẹni tí ń pè fún bá gbogbo ayé alọ́sọ́lá kíláàlú làháwọ́ làwọn àti wọ́n sáré lánàá kò ságbára kò sọ́dọ̀ kan àti ọlọ́lọ́ ẹ dẹ́sẹ̀ ìbàbẹ́sùn alójú alógbè tó èyí fojú pé owó gbogbo kan ìyẹn lè fi fúnra rẹ̀ èyí gbọdọ̀ tó ọlọ́run ọba tó tọ́lọ́run okùnrin méjì kò tẹ́lẹ̀ mi àwọn wọn lọ bára rí so màhálù wù kọ̀mẹ̀tì dẹ́rẹ́lẹ̀ ká àwọn wa tó wọ̀ ó wà sáwọn sí rẹ̀ bí èyí máa mú tàwákùlù wá tàwákùlù jẹ́ end result rìsọ́ọ̀tì pákéjì kíkẹ́ ẹ̀ pẹ̀lú ọlọ́ bí ẹ̀sìn ìròyìn bá ti rí pẹ̀lú ọlọ́run pé tàwákùlù ló dé ẹ̀ sọ́ra àwọn òwúrọ̀ kí mo lọ́dọ̀ ẹ̀ dáná bẹ́ẹ̀ bá ti sọ́ọ̀ nípa tàràkà rẹ̀ sí lè ní òtún lè dára yìí tó ó ní ìpé èyí ó bẹ ọlọ́run bá kókó ẹ̀rí yàtí ó sàlékún yàtí òfin yàn tó bá sàlékún yàtí òfin yàn àwa kú ló rọ pẹ̀lú bí yàtí ènìyàn bá ti kéré ní ìka kú ló ti kéré tó má àrùn ládàpọ̀ tó ní wọ́n àrùn ká dápọ̀ ẹ̀sọ́ àdápọ̀ pé kéèyàn tẹ́kì sábà tó lọ́sẹ̀ pàfẹ́sẹ̀ tó rọ́ǹgì báwọn ọmọ ti gbà kí ẹ òun wá ní pẹ́sàn kan bèèrè pé hal yàtàná wọn tó fi lọ àbá máa sọ̀rọ̀ tó pété yẹn pé ìsábà bíi tó fi débi nǹkan ṣé ó ta tó pé èyí lọ òní pẹ́sàn kan bẹ́ẹ̀ àǹtà wọn ní láwù àwùjọ olójú ta ní ìwò kákọ́kọ́ pé ìkàtà afẹ́ ṣe kákùn sí méjì ìkàtà afẹ́ ṣe kákùn sí méjì kápẹ́ ìpínlẹ̀ anẹ́kàtà ìwé jálùbù nọ́kọ́rin mọ̀kúdín a sì ní kéèkù mọ̀lúdù gbẹ̀mẹ́sì jálùbù nọ́kọ́rin mọ̀kúdín àti kéèkù mọ̀lúdù nǹkan ìlànà tó jẹ́ gẹ́gẹ́ tí ìfòyàn pọ̀ èyàn tí rí báyìí kéèyàn wá ní airport gate èyàn fẹ́ dúró rẹ̀ èyàn tó jẹ́ pé oníjálùbù nọ́kọ́rin mọ̀kúdín a ah, wọ́n ní ní ọ̀sán fún ìgbà alágbájá o tó bá lọ sí tó bá ní ti ìlú o o lè ṣe báyìí o lè mú wá ọjọ́ àdéhùn lọ sí. lágbájá o tó bá fẹ́ bí máa rí o ó fẹ́ yàwó ìdíkiri fẹ́ yàwó gbogbo àwọn ọ̀sán tó fẹ́ ṣe níbi àǹfààní rò fẹ́ ìdé ìwọ ló fẹ́ lé ti mú kò wọ sọ́dọ̀ pàtì kan pàtì kejì ni pé nǹkan tó ti wà lọ́dọ̀ rẹ̀ ọ̀rẹ́ o fẹ́ kó lọ o fẹ́ tó ìzáfẹ́ o fẹ́ tọ̀ sí o ní tí ń lù mọ̀ òjú ni ìgbà tó ti ní ọ̀rẹ́ bí o fẹ́ protect o fẹ́ tó ìzáfẹ́ o fẹ́ kó lọ méjèèjì ní sábà lọ kéèyàn sọ lóṣù pé tọ̀ alhamdulillah àti ẹnu oúnjẹ jẹ hmm? àmọ́ bí mi ṣe ń ṣe ìṣúra ìtọ́ jẹ́ kí ẹ̀rọ oúnjẹ pamọ́ sílé ṣé ẹ̀rọ oúnjẹ pamọ́ sílé ń tààrí lọ́pọ̀ tako tàwa fún un gbá tí wọ́n lọ bá ní kéde ẹ̀hẹ́n o ni wọ́n fẹ́ sọ àwọn a máa dìkọ́ sọ̀rọ̀ oúnjẹ pamọ́ sí lọ́ndà hillbom of judy kéyà kéde sábà dùbà tó wọ́n fi lọ àgbóbi lẹ́fẹ̀ẹ́ tó tọ́kọ̀ kàwákù àǹsẹ̀lẹ̀ ni then a máa dìkọ́ sí ilé lágbájá fẹ́ lówó ó fẹ́ bímọ kó wá tètè ọ̀nà tó fi lówó tó fi bímọ a máa dìkọ́ sẹ̀ lọ́ndà jálù náfẹ́ mọ̀kúrì méjèèjì sábà dùwọ̀ kọ̀ alákọ̀ọ́ lọ́ndà jálù náfẹ́ mọ̀kúrì pé nǹkan tẹ́lẹ̀ òjì yìí ní ìsìnbọ̀ èèyàn tẹ́ kó jẹ́ tẹ́lẹ̀ mí ń tẹ́lẹ̀ ọgbà jẹ́ tó jẹ́yàn kéèyàn tẹ́ kẹ̀ tó takò tàwa kù tàbá kù yẹn jáde rẹ̀ mọ̀ fún ìrìnàfọ́ àwa ní fún sí ìpín mẹ́ta ìpín mẹ́ta wọ́n sábà bí ta fẹ́ tẹ́ alẹ́ ní sábà ẹlẹ́kẹ̀ẹ́ta asbábùn ìtawà mọ́mù ìgbọ́ọ̀bùwa ilẹ̀ ìtàbàbà ìgbẹ́lẹ̀ pẹ́kọ̀ọ́ ìjọba ẹ̀yìn ìkàtọ́ ní èdè tí ó fi rọ̀ wípé àwọn mẹ́ta àti degree of confidence tẹ́yọ̀ kọ̀ọ̀kan ní tẹ́yọ̀ ojú ọ̀pá ó lè yí ìdìbí result wọ́n jùlọ àwọn wọ́n jùlọ àwọn ní ìsìn sábàbí wá wípé tí èèyàn bá pẹ́ bímọ ẹ̀ ṣé ọmọ lè dọ́dọ̀ rẹ̀ ẹ̀ láì mọ́ pẹ́yàwó àbí láì mọ́ fún obìnrin kò sí tòtò mi pé èèyàn máa ń tẹ̀sí ní ìkẹyìn láti fi tòun degree of pàtẹ́ǹtì tiẹ̀ hajj tọ̀ ìkejì èèyàn bá fẹ́ tíráàbù wọ́n lè tíráàbù láti lórí kó bá ń dára lọ sí lọ ní káàkó rìn lọ àbúlọ sàúdí àbúlọ ọ̀gbìnà kí tẹ́jì ní ò bá lówó lọ́wọ́ rárá ṣé àtọ̀gbẹ́ àtọ̀ bá ti lówó rárá lẹ́jọ́ òòlé lówó láíláí tó lọ́wọ́ kù síbẹ̀ àti wẹ́ẹ́ hàn ọba lówó lọwọ ìyá ọ̀jẹ̀ òtún gbọ́dọ̀ lè rìn ìlú àtúntò sábà ti ṣe lẹ́nu pé ká gbé ẹnìyẹn lọ bẹ̀ láì má mọ̀ owó lọ́wọ́ òun náà di tó ti pé kò ní ó àti òun pé ká sọ pé èèyàn

yóò gbá lóòrùn tẹ́kì méjì tó pọ̀ tó tó wọnú lẹ́gbẹ́ ẹyọ kọ̀ọ̀kan ẹ̀lẹ́ pẹ́lú bọ̀tọ́lọ̀ bá jẹ́ kó papọ̀ ó lè wà kò fẹ́sí bọ̀tẹ́ ẹ̀rọ pé sẹ́kì ń fọ́dọ̀ àní ìdìbò kó dàbí iṣẹ́ fọ́wà bí ní ìdílì pé nǹkan tá ń ṣe bó bá ti yẹ jìnà sí nǹkan tá a fẹ́ àjíìlù sí òun la fi pẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́dà jálù lọ́kùnrin kọ̀ọ̀kùnrin hmm? tọ́ alákọ̀ọ́kọ́ kàtìkà lè sọ́lá lè wà káàkiri èèyàn fẹ́ yàwó gbogbo èèyàn wọ́n ma eléyìí sábàbù ni ó tú ọ̀ pé olóyè àìmọ́tẹ́kì zero ẹ̀bọ́n tí kò sọ̀rọ̀ pé tọ̀ ọlọ́pàá lè lórí ìdẹ́gbé tọ̀ fọ́kàn jọ ọmọ ṣùgbọ́n láìsàn pé bọ́ọ̀má sí tó kí irú sábà bí tó ti gbé ó fẹ̀ẹ̀kẹ́ lé wa tó wọ́n ní ìlú tí ń tẹ̀yàn ń wá pàtàkì fi ń lè ága sábà irú sábà bí tó jẹ́ sábà fún ìdàrẹ́kọ́ ní kéèyàn wá lẹ́yìn òní ṣe rárá ìdí name of tawakul ẹ̀ẹ́n junono magnet ẹni jẹ́ pẹ̀tọ̀ nígbàtà lórí wìrì magnet lórí wà lè sàmì tawakul ti ṣe ọwọ́ fún tawakul náà hmm? kò sí ìtàwákùnlù rárá ásàtàlẹ́ kejì pé àwọn sábà tó ṣe pé lóòótọ́ òun lè jẹ́ 100% sure pé kéèyàn bá ti tẹ́ẹ̀kẹ̀ zero ló jẹ fún yàn àmọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà òun ni méjì déyàn máa fi ń délé ìtọ́gbà pé òun ló ga àlùbáyé ló kọ́ mọ́ nígbàdé òun ni kàlùmọ́tà kẹrẹ̀ gẹ́gẹ́ tó ṣe nàìjíríà sí sọ̀kọ̀rọ̀ ní dẹ́sà èèyàn wà ní dẹ́sà ti lọ ẹgbẹ́ èèyàn lè lọ ní dẹ́sà ti lẹ̀ haúsá ọ̀fẹ́ ilé kì láti inú bọ́yá níje chad ọ̀fẹ́ ilé kì alíyá mọ́júrò tàá dẹ́sà tẹ̀sí kó bá ti bọ́ síbẹ̀ yọ̀n lọ mú kéèyàn wá síbẹ̀ kó má lówó kàkà kó má nínú sọ̀rọ̀ lóòótọ́ a mọ̀ pé ó kẹ̀kà tó ń ra rẹ̀ sí instruction ṣùgbọ́n so many people láàjọ kan tó á ah, lágbájá kí nìjẹ́ láàkọ́ seven years kò sí kú kò sí rárá ẹgbọ́n mi so owó tàbí ìkọ́sùn àwọn kan sì lè navigate lọ́lọ́ lè kẹ́ wọn wọ́n lè rẹ́sì kan wọ́n lè rí tó máa jẹ kọ́dà ọlọ́run lè rọ láyẹ̀mù fún wọn tó jọmọ́ ìṣeré àtọ́pẹ́ kò sí ẹ̀hẹ́n àmọ́lù tó sábà tẹ̀lẹ̀ ní kẹ́tọ́ ọ̀tọ́ bá lọ mú bẹ̀ yẹn ọpẹ́ lọ para rẹ̀ sábà bí ẹlẹ́kì irú ilé yẹn irú ilé yẹn náà irú second level yẹn fàfíìlù hù ọ́n kéèyàn wá dáre kara rẹ̀ ó sájẹ́ kara rẹ̀ sí irú ìpamọ́ yẹn ìdílé pọ̀ sàwọ́pù kàánú màá tó wọn lọ rọ́ọ̀bá ní gbèsè kéèyàn tó lọ ilé sàmínà sàwọ́pù nǹkan yìí àwọn tí wọ́n lọ léṣe fún bí tí wọn ò tẹ̀lé lánàá mẹ́bí àwọn ni wọ́n àdọ́tọ̀ òun náà làwọn tàbí ìlú náà àdọ́tọ̀ èyí ń kí n tàwákùlù wọn ìyẹn ibi tó ti wá ní òun ló mú pé wọ́n sọ pé àtúndé tó bí àwọlẹ̀ tó fọ ọmọlẹ̀ tó lọ jáde tó lọ́rọ̀ ní òfojú wọn ètú bí john ló ní lábẹ́ wọ́n pe kí ẹ̀rí sì yá ha sì yá ha ní pé kéèyàn máa travel lọ nínú desert láì má ní kankan wọ́n máa fi ń tẹ́ ìrìn ara wọn ni wọ́n fi kùn yára lọ́sùn náà ṣùgbọ́n pẹ́sẹ̀ ni pé ìmù tó bá wọ́pù tó lọ pẹ̀lú súnà torí ìjọ fi náà tàwákùlù èèyàn ò sì lè nígbà wá fúlù bá nàlí kàwé ìwé ìwé mi jù lọ so òun ni wọn bá délé wọn ti ti yá òun làwọn sufi concept làwọn ọmọ yóò wúyà ìbílẹ̀jọ́ ti mọ̀ pé iná ti yá wọn pé èèyàn ti ń sọ pé ní ọlọ́run bá ní tọ́jú wọn kò fowó lẹ̀ fún ìyàwó rẹ̀ fún ìyàwó rẹ̀ á ní ìṣùgbọ́n tí òde fowó lẹ̀ wọ́n gbé sóòtù lọ́wọ́ lójú ọ̀nà ìwọ búráìtì <laughs> o má ta gbogbo ilé tí ó ṣe tàwà kúrù kí wọ́n mọ́ mú gẹ̀gẹ̀ ó ló dáadáa ó ló bẹ́bẹ̀ ìgbẹ́rò ìwọ́ ara ló tẹ pàmẹ́sì pẹ́pẹ́ ní mọ́síláàsì òun ọmọ já sí kábíkà tó kéèyàn ọkọ̀ ìwò nínú ìfìfà lọ́wọ́ obìtì lọ lẹ́tàbí àtàwọ́kùnrin ìṣe ìwà

pé kìí ṣe ní ìtọ́tọ́ ní ìdí professionalism lórí pé ok hmm, báyìí wọ́n láwọn ẹ̀ máa ń tajà ń bẹ̀rẹ̀ ọjà ní ìta bèbí bẹ́ẹ̀ sáà ẹ̀ ló ta jẹ́ ọkọ̀ wò ní jẹ́ ọkọ̀ sọ̀ bí ìná kí ṣe kíní ọ̀nà náà jẹ́ ìṣe ìbílẹ̀ sọ́ọ̀jì ìyẹn wọnú ìyẹn lè ṣe sọ pé lóòótọ́ kó mọ̀ wọ́n ó lè ṣe kó wọ́n tọ̀ tí òun jẹ́ sátà fífún tẹ́ẹ̀fẹ́ àti ìbò ó wọnú ju ẹlẹ́ẹ̀kejì lọ ìyẹn náà ń kọ́ في àtúbáàbù yòtà wá hábù ẹ̀tọ́ ọha ilẹ̀ lùsọ̀tàbá ẹ̀gbẹ̀rẹ̀ sí kọ̀sẹ̀ gọ́ọ̀mẹ̀ àwọn oníṣẹ́ yẹn fẹ́ kékeré èèyàn ní ní hóòpù pé ó lè rí ìlú ìṣe yẹn fẹ́ àti àmọ́ kí èso pé yẹn fẹ́ kan ní ìgbára lé tó hàn àìmọye tó lè dìbí ní sọdù ẹgbẹ́ pàtàkì ọgbẹ́ tó bá kí ni yìí náà ní àlè kàlẹ́bí yẹn sáfì ìtàgé ọ̀gbìn tàgé ọ̀ ẹgbẹ́ tó gbogbo ogójì tó gbogbo ọ̀nà ní àǹtẹ́kì tó wọnú fi tọ́lábì ẹ̀kìtà ti wọ́n ojú ìsì láwùjọ ọ̀nà tí a máa fi ń rí owó aláàbí àdúgbò àti ẹja tó ṣe báyìí ẹja ṣe báyìí ẹja ṣe báyìí ọ̀yọ́ra rẹ̀ síbẹ̀ ìfàjì ẹ̀ta àárín ó wọnú sílẹ̀ náà kéèyàn tẹ́kì ẹ̀yàn tàbí nàbú kò sí jáde aláṣọ bí ẹ̀yàn lè kò mú yàn kókó yẹn lè tàwọn kó bá sáré tàgbà tó bí kéèyàn sọ pé yòó ní ṣiṣẹ́ rárá àbí yòó ní wá ní lè tàbí nà tàwọn kó lè ṣiṣẹ́ kò sí àtàwọn ni tàwọn kó lè bẹ̀rẹ̀ ẹni tí lẹ́yìn tó tẹ̀sán kan ti ṣe torípòhùn ló láìpẹ́ tí ṣètọ́nù sọ fún pé òun gbẹ̀gbọ́n lòun tí ìsọ̀fà ẹjọ́ tó tẹ́ gbogbo méjì tán tí o bá kọ́ lẹ́tọ́ wà fẹ́ dé tó fi bí àná tó mo sọ ní ẹ̀hẹ́n òun gbẹ̀gbọ́n ló ìsọ̀fà kú yìí so kọ́lá ọkọ̀ tó kàgbọ́ tó dàgbà tó mọ̀ sọ pé alùmọ̀tàwọ́kìlù ẹ̀ sáàtọ̀ tó gbára lọ́lọ́run òní àbẹ́rì yóò ké àbàrú pẹ̀lú àgbẹ̀ tó mú sí tó fẹ́ kó dàmílé nǹkan tó fẹ́ ọmọ báyìí ọwá wúlẹ̀ ọwá wúlẹ̀ ọwá sílẹ̀ ọ̀rẹ́ ìtàwà kálù alọ́nà ọwá bá alọ́nà ọlọ́nà ọba ń tìlú kìí ṣe mùtàwá pìlẹ̀ tó fi sí ìdílé àwọn ilé tí nǹkan já ní ìyún lọ pẹ̀lú the first aspect àti ní gbáyìí kò ní ọkùnrin mọ̀ fún mi tọ̀ sábàbùnà tó lọ pẹ̀lú kéńtò bòjú nǹkan tó ti wà nísìn tí ìyàn fẹ́ bí ìgbà ìfẹ́ kó lọ àti ìfẹ́ kó lé mú fàmọ̀ wájádà kúrúká ẹni tó bá lóúnjẹ tí ó jẹ halala tó jẹ halala fàtìhọ́rù ìyàwó kó wá gbé pamá pé òun òfẹ́ kó tán pé ẹ̀rọ ẹ̀bá gbé ìgbóúnjẹ ọlọ́sùn ẹ̀bá kí ìgbóúnjẹ oṣù mẹ́fà yàtọ̀ pé a kò fọ́tọ̀ lọ́nà kó gbé ìpamọ́ ẹ̀ láà yọ̀pọ̀ ìṣòro àti ìtàwákò kò yọ kó kó kó ìtàwákò kò súnsọ́ ẹ̀fẹ́ṣálì ìgbàta nàláwò àìlà tó bá ní fáyé tó pọ̀ oníyàwó ní wọn gbọ́ bá ọ̀tọ̀ tó gbọ́ ìfú àlọ́sùn ọba náà ẹ̀wà àwọn oúnjẹ sílẹ̀ ṣẹ́ẹ̀mọ̀ pé kí ìbá ṣe wípé náà wọ́n ti fẹ́ràn fẹ́fẹ́ fẹ́sì

sọ́nà pé ọ́dá nílé sí ìbáṣepọ̀ àbámọ̀ tó máa fún wa ìfẹ́ ìkáwó ìgbà bí ìbàbá ọ̀rọ̀ ọ̀rọ̀ ìtọ́ bá ti dúró jẹ jọ kan kan pẹ̀lú fún ọdún ìgbì pamọ́ àmọ́ nàbì sọ́dọ̀ láàbù àríwọ̀ sọ́lá fúlà nàbì ṣe ànábì fún ara rẹ̀ ẹ́ fa ẹ̀nà nàbì yà sọ́dọ̀ láàbù àríwọ̀ sọ́lá ànábì kánà yàbí wò náà lára ní nàbì àwọn ọmọ nàbì wọ́n já wọn yahoo lórí ọ̀rọ̀ wọn náà wọ́n bá fi sọ̀rọ̀ هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الأشهر أو الكلام ده فهم بعدين يهود لوانا wọ́n lábẹ́ ọ̀sẹ̀lá ní sọ̀sẹ̀lá wọ́n wá bí ṣe wọ́n breach contract wọ́n breach àdé sọ̀sẹ̀lá ní sọ̀sẹ̀lá àmì ìwádìí wọn kó ìmọ̀tìmọ́ tó lé wọn àmì ìjọba ogun bá wọn wọ́n wá ju wọ́ọ̀lì pé àwọn òkú àwọn òkú tọ̀ àmì ìwádìí wọn sọ̀rọ̀ tó bá kó ẹni tó ń fún wọn wọn ni lè gbé ẹni tẹ̀yìn nǹkan tán bá ní ní nǹkan tí nǹkan ọ̀gbọ́n wọn kó lè rí kìí sẹ́yìn bá dára fún ẹni tí nǹkan fún ẹni gbé àwọn ìyàwó ìgbà pé wọ́n wúlẹ̀ fún wọn ọgbà náà wá kó lẹ àwọn wọ́n lè ní dàbílù dàbílù sẹ́lẹ̀ tó gbé gbogbo padà tẹ̀lé ẹgbẹ́ ọlọ́run wá fẹ̀ kan kó gbogbo kan tó àbẹ̀ ọlọ́run àwọn ọ̀rẹ́ fún ẹni fún ẹni àwọn ẹni ọlọ́run ọ̀rẹ́ máa àfa ọ̀gbọ́n wà láàrọ̀ fún ìdí àlùkò fàmà àwùjọ tó àlẹ́ yìí nìfẹ́ yìí wọlá yà má àbá ọlọ́ọ̀hún aláàrọ̀ sùúrù ìtọ́lọ́wọ́ ọba dá wa padà sọ́dọ̀ wíwá nẹ́bí rẹ̀ tó fún ní dúkìá ẹ̀ lóra fún nílẹ̀ lẹ́sìn ọlọ́ọ̀hún bá ń rìn so kọba ní gan àwọn dàbí ní ọgbẹ tí ń wù yẹn òun ni àlẹ ìtọ́sílà tí bá ti wá wù tán tó ti gbó tán wọ́n wà á fẹ́ àlejò wa ké oúnjẹ ọdún kan lẹ wọn ara rẹ tó bá wá ké oúnjẹ ọdún kan tán àlejò fún wa ta wọn tà ń bẹ wọn fi ọ̀rọ̀ ẹsẹ fún jihad wọn tà ń bẹ wọn fi ọ̀rọ̀ ẹkọ fún jihad bàmẹ́bí náà máa ń ké oúnjẹ ọdún kan lẹ kẹ́lẹ́ àdéhùn bukari àdéhùn náà wúlò àdéhùn tòtí àgbọ̀n òun yẹn ìdìbò rí nípa pé òun gbọ́ fún wọn láti tòtí àwọn ṣe oúnjẹ ọdún kan wọn wá di kùn káàkiri sẹ́nà pípa àbá dúró ilé ìlú ọ̀tọ̀ bàbá pọ̀ tàwa kú lọ náà tàwa kú lù ó gbogbo ní ọdún kan jẹ́jọ́ kan náà jùlọ ọlọ́run ṣe yókù ẹ̀ ẹ̀ kò mọ́ ọlọ́run ọba amẹ́ríkà lápọ̀lọ́ tó jù wá lọ tó ẹ̀ lè gbé tàwa ọ̀gá àti ọ̀gá ẹwà bèèrè pé ní mọ́tò bá lùsọ́ láti máa ń lo oúnjẹ ọdún kan ṣe yìí kí ló wá dé sọ́nù wá rìpọ́ọ̀tù wípé ìjọ mẹ́ta ó lọ àwọn ògùn ní jẹun èyí ká bẹ́ẹ̀ rìpọ́ọ̀tù pé àmẹ́lì ló ń jẹ ọdún kan bá ní máa ń kọ́ ẹ lé pé oúnjẹ wò ní kó jẹ ọdún kan lórí kan èyí ó ti tó ń jẹ ọdún kan láyé àti wọn alábàájú wọn ẹgbà àmọ́ ó wà púpọ̀ lẹ́nu ọdún mi á fún fọ́ọ̀kù mi tó ìyẹn náà kéèyàn gbé pamọ́ kò sí nǹkan kan tó rọrùn rẹ̀ especially tí ìbá ti ní ọ̀nà ní ìtòjọ́ náà aláàbí ìyẹn máa ń protect ẹ̀ lára náà lọ́wọ́ ẹ̀dọ́ tó ní làhẹ́gbó máa ní àyíká omi ìmùgáàmù wọ̀kẹ́lẹ́ ìlú kìlìkìlá ìgbẹ́wọ́ ìrìnzáàdì وإصلاح القليل يزيد به ولا يبقى الكثير مع الفساد لكن ظلمان kéèyàn ló gbogbo níbi tí a kó sọ kó pèsèpè kó wá lóko tó àìsá omi ìbò gáàbù ó rọrùn kó máa wó gbàgbé kẹ́ni pẹ̀lú ọlọ́pàá ti sọ̀rọ̀ ọmọ kéèyàn wá bí ó lè dúró kó wá bí ó lè ní wé ó rọrùn ní kó máa wá káàkiri lọ. wàtá eré ìpèsè láàrin ìjọba eré ìdáàdì. àbí ẹ̀ máa ń káàkiri gbogbo òdú tó ní ìkan tó jẹ torí pé kí fáàlì tó láàbùn níyàtí ìdùnnú wọ́n láàyè àbùkù àlùkàfé èrò máa lù pàtà ìsìláàmù kọ̀lì kéèyàn ní nǹkan kékeré kó wá fún un ṣe yàtí ìdùnnú fi wàlá yá pẹ̀lú pẹ̀lú irú máa ti sáyà bí ìkan bá ti pọ̀ ọkọ̀ òwe òní bá lè jùlọ sí ìfẹ́ tó alẹ́sẹ̀ lára fẹ́lá òun náà máa fi olùdó ọkọ̀ pàmò so ó ti káàlì ẹ̀kọ́ òun náà lọ́wọ́ ẹ̀yàn ní àlẹ́ máa ta dàbí náà wà nínú àjẹ́ tàbí tàbí tó sáà lẹ́yìn tó ìtàlẹ́yìn lábẹ́ ọ̀rọ̀ náà lọ́wọ́ wọ̀yá bí àwọn ará ayé àwọn fábílì ànábì ànábì yóò wá kíìpù fún wọn fún tàbí ànábì oúnjẹ ọdún kan lórí mùsàmù àyà ní ìkọlá tó sábàtìlélé yóò lè gá ìrìnà pé àwọn ah, olùdíje ṣe kọjá sáàmù ẹgbẹ̀rún tí ó bá ti mọ́ ń kọ́ o yóò lè jẹ́ pé nǹkan tí ó tó bí kò because tó bá ṣe tó bá nǹkan tó tóbi yóò tó lọ́rọ̀ rẹ̀ nǹkan tó ké èyí ó tó tó tóbi òmùgbèrè ẹ̀yẹ wo tó bá ṣe ilé kèdè bá tábìlì sọ́lá lọ́sọ́ là ń pé agbọ́ bá ṣe ti bá ń kírun yóò gbọmọ lọ́wọ́ tó bá fẹ́ fẹ́ fẹ́ yóò gbọmọ kàtà bá bàrà rẹ̀ nígbà bá di gbogbo wa pé kéèyàn lè kírun fún gbọmọ lọ́wọ́ gbọmọ kò sí ọ̀sẹ̀ rẹ̀ tọ́lọ́ nígbà ẹ̀fọ́ bẹ́ẹ̀ nígbà wù ú lò pọ̀ ṣùgbọ́n láàrín ọdún ìṣẹ́kọ̀ọ́

ọmọ ọmọ rẹ̀ ara táàbí kì í ṣe kí lágbáwọ̀ ọmọ obìnrin fún ànáyìí wá jẹ́ kí wọ́n mọ̀ pé ọmọ obìnrin pàtàkì dé kọ́dà akọ́lẹ̀ gbé e lórí rẹ̀ tẹ̀kùnrin bá ti rí sá obìnrin àrẹ́lùwé ọ̀pá irú nǹkan ló sàkó mẹ́fà obìnrin yóò làbẹ́ mọ́ ọmọ rẹ̀ ṣe máa èyí tó ọmọ obìnrin tẹ́lẹ̀

sọ̀rọ̀ èyí ò jẹ́ lọ́ndà tí ó mọ̀ ojú ní àtìlẹ̀ ìjìbá ẹlẹ́ẹ̀kẹta tí ọ̀rọ̀ sábàtò òbí dákù lọ́rọ́ ní lànà lọ́bí ẹ̀rù ìnira ìnira ààrẹ ilé kókó tí ò ti kan fẹ́ wá ní ìtìkítọ̀ mo fẹ́ blọ́ọ̀kì tó ń lẹ́yìn hmm? ní ìsìlá ìwọ̀n èèyàn fẹ́ lọ sí ogun wọ́n wá sí ìyàn ní lónà ìwọ náà púpọ̀ lè wọ aṣọ ọrin amọ́l aṣọ àríkọ àti ìṣúwọ́ náà lọ náà bùlẹ̀ tó tó wá ní àti ọlọ́run bá ní fáyìn ọlọ́run bá ní ìlú ìwọ tó wá ní tó bá ṣe nǹkan tí ò sí ìṣẹ̀lẹ̀ kéèyàn wá fún ìgbẹ́ṣẹ́ ìgbé ìṣẹ̀lẹ̀ tó ń náà takò tàwákùn onílé ìtàkùn ìṣẹ́kì tàwákùn ní òsìlè májèmọ̀ tàwákùn tàkùn àfibárì dáadáa ìgbà ṣe ṣe ń sá gbogbo ọ̀gá bá lè gbé ìrìn àlọ́ òní ìdìbò tẹ́kẹ̀ kí ilé ìjọba ọ̀dùn bá jọba ní báyìí kàlùkù dẹ̀rẹ̀ ìgbéyàn wa kọ rẹ̀ wọ̀ṣẹ́dì ìbàrẹ̀ ẹ̀kọ́ ràǹkúnmẹ̀rẹ̀ àdúmọ́tò rẹ̀ kó jẹ ràǹkúnmẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú Alimato, rẹ̀ kó fi security ìgbé kó máa pariwo sábàbí ọwọ́ kan rẹ̀lá ọlọ́ọ̀bá náà ló fún wa lọ́wọ́ ti ké tó tako wọn òun náà tako èyí ó tẹ́ sí ní ìsìn ẹ̀wọ̀ ìyàtàwà kálù ìdárí kàkúlì yìí ní gbogbo ilé ìwọ̀n o yóò wà gbára rẹ̀ alàlù sábìlì ọlọ́run ọba tó kú òun ló wà lẹ́yìn sábà yìí la di wala dan tu bila ada sekolah tu kan kami di jekim di ada kira kira Allah nau kira di wata wakal kabar nah so saya rasa ni mesti ni lah kan ilo aba Allah aba ni ba le sababi ni wa yakunu radiyan bi kulli ma yaqulu lahu yo wa yo tolong bawa tak ini problematik ni then under ibi mojúdé wọ́n tó ní ìzálà tó dọ́ra rẹ̀ kọ́lùmọ̀ káfàkì èsì nǹkan tẹ́lẹ̀ òfin tó wá ṣẹlẹ̀ sí ọ̀nà òrẹ̀ lágbàdà ṣe ó lè wá mú sókè sáré àbí ara tàwa fún náà ní pípọ̀ tọ́lọ́wọ́n bá ti bá ìlú oṣù wọ́n tó ní níbi ilé náà wọ́wọ́ tọ́lọ́wọ́ àyàkúnà mọ̀tòmàlì sáfọ́ ipé nǹkan kan bẹ tó ṣẹlẹ̀ sí ọ̀tọ́ ọ̀fẹ́ tọ́kàn rẹ̀ ọ̀fẹ́ but tó mọ̀ pé nǹkan kan bẹ tó lè lò sí tó bá lò sí ó bẹ̀ kan dájú pé ó gbé lọ ẹ̀dá fún kalima alimuzilin apache ọlọ́run tó ń sáyẹn tó bá ti dáyé wọ̀bẹ̀ ọlọ́run tó ti dáyé fàhádá eléyìí ní nǹkan tó túnbọ̀ ó lè gbé ìnira rẹ̀ lọ kéèyàn má ti kè tárùkù hú kéèyàn wá sílẹ̀ tó ti tẹ̀lé lẹ́sà mí náà sàwá kú lè ṣe ìṣẹ́lẹ̀ sàwá kú. ìkejì kéde pé ó fẹ̀ẹ̀kan jẹ́ bí hundred percent sure pé yóò gbé e lọ ṣùgbọ́n láti ìlú kó gbé e lọ ó wà kàlùkìjáàmà bí pé ìdòwò rẹ̀ ní ti wọ́n ní kéèyàn ṣe ìjáàmà ní wọ́n pè gbàjáàmà lóúnjẹ yọ ìjáàmà náà wọ́n pè gbàjáàmà gbogbo bóyá ó bá ní wọ́n pè ó ní kíní táwọn haúsá máa ìwo láti fún ọmọ nípa ẹ̀jẹ̀ wọ́n fi ọkọ̀ọ̀kọ́ la ara rẹ̀ pẹ̀lú ìdájọ́ wọ́n máa ẹ̀lẹ́mọ̀lẹ́fẹ́ sí ìdáná ọ̀nà tó ń gbà ìdáná ọ̀nà tó ń gbà tó kọ́ pé pé ká ṣe ìdáná fẹ́ni tí ó bá rẹ̀ lọ́pọ̀ rẹ̀ yẹn ṣe ìdáná ọlọ́run ìfarahàn gbogbo ìjọba ìgbésẹ̀ náà ológun olùkọ́ àgbà nílẹ̀ kò ní wọ́. Ìwé ilé náà kọ òfàfẹ́ ha láàyè máa fẹ́ kàwákùn. Ṣíṣe náà kò takò kàwákùn. Kò takò kàwákùn. Tó bá ní sálà sálà tó jọ̀gà gbogbo wa tó jẹ́ ìmáàmù lùtàwà kìlì. Fàáyínà Rasulullah sálà sálà ànábì kọ́tà dáwà ànábì lóko nígbà tó rẹ̀ wà á mọ̀rọ̀ ní tàdáwì ó sì pàṣẹ ẹlẹ́ẹ̀kẹta òníbi ayíyàkú na sábàbú mọ̀ ògùn wọn pẹ̀lú kí sí àwọn ẹ́sẹ̀kì kò fẹ́ gan-an ó lè má jùkú kò ṣe é sábà já sí rìzọ kàlùkáyí zaman àfẹ́ ìwọ̀n rìzọ kàlùkáyí zaman àfẹ́ èèyàn wà láàfẹ́ báyìí hmm? èèyàn wà láàfẹ́ kéèyàn wá yá torí pé káàrẹ̀ má fi ṣeun

torí pé mẹ́ta mata ìkàtà àgbé kaná òun náà bá ń kọ ní súwọ́tò tọ́ọ̀bà yọ́wọ́ yóò máa àbí àti ní ìdáná pàtókù wá sí ìhá ìbáwò tókù lọ́wọ́ bá lò pé àwọn dúkìá wọn ní níjọ ẹ̀sìn tó wà pọ́n àmà wọn lójá wọn lẹ́yìn wọn lára tó ìtọ́lọ̀ òfin pàtókù wá ní pé والذين يكنزون الذهب والفضة الوقت àwọn èèyàn tí wọ́n ń kó zágbà tí títọ̀ pamọ́ èèyàn tó yàn tọ́lọ́ fún yóò zàká tọ́ àwọn èèyàn tí ò pẹ́pà fẹ́ tí zágbà títọ̀ tó owó wọ́n tẹ̀lé tí zágbà títọ̀ níbi rẹ̀ mẹ́ta ni mẹ́ta ni gold àti silver tó tẹ́ bá ti wá gbé sínú náà àwọn tó bójú náà kí ní ìrìn yẹn ìgbàgbé lẹ́tà rẹ̀ tó wá sí gbára rẹ̀ torí pé ìyá àwọn ọmọ náà ìṣẹ̀lẹ̀ òfẹ́ ká ń lò fún kàkàkì bọ́tọ̀ tó ṣe wò gbàgbá kí ìyá ọlọ́run tó mọ̀ ní gbára rẹ̀ ó tó wà ní oṣù sàlàyé láàrin ní pé àwọn àká ti tú káyìí wọ́n ti tú lùsí wọn ò tú kókún wọ́n tú lùsí pé bọ́lá ẹni tàbí ẹ̀bá tó ń sìn kan gbóná kára rẹ̀ lómi kọ́lẹ̀ lè yóò bàrẹ̀ ìwọ́n yá ah, ẹni tó bá bí mọ́tọ́ ní wọ́n bára fún ah, ẹmọ́ bára fún ànábì ní ká má ti mọ́jú ra sí aṣọ tó fi bára sí ilé mẹ́ta kèése tó kí iná kí ìkan dóná kó má kọ́ lára àwọn wí ìgbọ́tọ̀ bó bá ní kò bọ̀ tó gbọ́dọ̀ jẹ́ mẹ́ta tó pé ìyá yẹn gẹ́gẹ́ ìyá wọn hmm? so ṣe irú káyù yẹn kéèyàn wá wo páàkì kan lára rẹ̀ alájà lára rẹ̀ ó wá fẹ́ lo káyù pé òun fẹ́ fi jọra rẹ̀ pé torí pé kálá àti àmọ́lò àbúkú káyì sàmásọ̀rọ̀ sábà fún mọ òun sábà tí ṣe pé o lè mọ́ lè ṣe lọ bọ́n ká sọ pé ìyẹn nǹkan ti wá ṣẹlẹ̀ síyàn ọ̀rẹ́ yìí kájú ìdéyìn òkú kẹsì wípé the last resort ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ aláwọ̀ kájú ọ̀hún tí nǹkan bá ti ṣẹlẹ̀ sí ìlú tó ní ìdígbé kẹ òfin náà yóò àmọ́ last resort àmọ́ kẹyẹ wà lálàáfíà kẹyẹ wà lẹ́yìn abẹ́ lómi bí kẹyẹ náà ló kọ̀ mo fẹ́ lóògùn mo fẹ́ bẹ́ẹ̀ ṣe sí pé lẹ́yìn ìkárí ìlú zamana àáfíà lè aláàbíyàwó kó mọ́ fi sàárẹ̀ pàpẹ́ ìlú ha ti ṣe lélẹ̀ ìnáfi kàmáàlà tàwákùn ìnáfi kàmáàlà tàwákùn ó ta kó pípé tàwákùn tó lẹ́nu kan àwọn kata ìkọ́sí ìlà ìkọ́sí sábà pẹ̀lú tàwákùn ònìkọ́ni ti àná sọ tàwákùrù gangan ìtọ́mọ́lá tọ́lá ìfọ̀ ọ̀tọ́mọ́ àrùn káràkítẹ́ gbòòyì the first thing bí àpékọ́sì ìlà kí yẹn tọ́ sọ̀rọ̀ adájọ́ sàlàyé ní last class tí yẹn bá fẹ́ tọ́ sọ̀rọ̀ wọn wá ìlú mọ̀ lọ́wọ́ bóòlù ti wá mọ̀ ó mọ̀ sọ̀rọ̀ àwọn òyìn ẹ̀ka tó wọ́n lọ́sọ̀rọ̀ tàwákùrù ní mọ̀ ń fún àwọn owó ọ̀kan tó ti pé tó bá ti ronú sí yóò bá òṣèlú ara rẹ̀ ara àwọn ọkọ̀ tí ìlú máa ronú sí tí ìrìnkọ́lọ́ ọba fi jẹ́ ọlọ́run ọba òǹkọ́lọ́ ọba ní àjíì àjíì kì í pé ọba tó lágbára tó ṣe ń pé bó bá fẹ́ ṣe nǹkan lágbègbè àríwò àà ẹnì kan òjò bá lọ tẹ́yà bá tó lọ́wọ́ bá ní àjíì ara tí òjò gbára lé pé á ah, tẹ́tẹ́ fẹ́ ṣe yìí tí mo ní pọ́lísì ọ̀kan lábẹ́lá má fi fún mi nìkan ọlọ́run ọba tọ́kàn tí ò ti pọ́lísì tó bí ò ti pọ́lísì wọ́n ló ń bara ní ó wà sí ìpẹ̀lú sábà òun lẹ́yìn nígbà tó lọ́wọ́ bá fẹ́ sọ̀rọ̀ pátá wá kó lóòótọ́ o ọlọ́run ọba tó tọ̀ káńdà ọlọ́run ọba tó ti pọ́ ọba o kò sí ìgbàta tọ́lọ́run ọba dá ilá ó wà á pè bọ́ ìrántí àná aya tí mo kàyé ẹ̀rí pé tàwa kúlù jáde ilé ẹ̀ ẹ̀ ṣúra lórí ọlọ́tọ́lọ́tọ́ òkú tàbí irú tàbí ráàlú eré àwẹ̀ máa ń dára ní ìyàwó àkọlù nàìjíríà. ṣé ti fọ́ ẹ̀rọ àbáfàrà ẹ̀yẹ tẹ́lẹ̀ kàwá kó lu àmì ìyá ẹ̀ àlẹ́ ìfẹ́ ọ̀kálùsọ àbí ìlà ọdún aláǹtọ́lá tó pé kò sí ẹ dábàá kankan ẹ̀dá kan lọ́wọ́ ọba dá sí ọlọ́wọ́ ọba lórí àpá rẹ̀ lọ. tòṣẹ́ ẹ̀ bá ọlọ́wọ́ ọba dára rí i tí ẹ̀rọ lóbi èyí ó mà ló kọ́ náà wá sí gbára ní nìkan tó o bá gbára tẹ́ tí bá fẹ́ ṣe kankan owó ìsàlà àbí bẹ́ẹ̀ni èyí ẹ́ ti lágbára láti ìwọ̀n kan ṣùgbọ́n kò tó òfin ìjọba tó èyí ẹ́ ti ń fúnra ẹ̀ Sababin haƙƙin da wa haƙƙin إن ربي على رسول مستقيم إني توكلت على الله وربي وربكم ما من دابة لا إلا هو آخذ بنفسه إن ربي على أي إني توكلت على الله وربي وحده واي تقول ما من دابة إلا هو آخذ بنفسه So now, essentially, kita baru usul hadis kò sí ẹ̀dá kankan tó bá fẹ́ bí àbùbátà rẹ̀ tó fi rúmẹ́ bẹ́ẹ̀ kò sí ẹ̀dá tó fi rúmẹ́ ẹ̀yẹ owó kọ́dà kẹ́lì yẹn ní ìfẹ́sàn dáadáa yóò sọ fún ọ bá dọ̀là kọ wa the next day gbọ̀ndúrà mọ́mì ní ti mọ́mọ́ ìmọ̀mì ní ti mọ́mọ́ ti mọ́mì ní ẹ̀kan tó bí lójú rẹ̀ ju ọlọ́ ọ̀la ó wù mí ṣe bọ̀ wọ́n mọ́mì sọ pé wọ́n obìnrin ti àbọ́lọ̀ òní èyí lè ní ìdájọ́ àdáradá mo fọ́n tó lọ fún bàbá padà pé ọmọ mi nínú náà lè òun náà lè wà nípínlẹ̀ ọlọ́run náà so èyí wà sí ìdá àtọ́ta ó wà sí ti àlàyélu nínú kan ọlọ́run tó kọ̀ wá sáré àlàyélu ọ̀rọ̀ fíìmù الذي يراك حين تقوم وتقلبك في الكافرين انه sọ àwọn òkò yẹn ìlú mọ àtàdé àwọfí ọlọ́run ọ̀la àwọfí ọlọ́run ọba ráhùn àti èdè ráhùn àti ẹ̀dá rẹ̀ ọ̀kan pẹ̀lú àwọn olórí tó fẹ́ ìgbọ̀gbí dá ṣàtàwọn kárí láti ní فالق الرحيم إلى الذي لا يرحم وإذا تتوقع إلى ابن آدم توبان قمتل بقالون فمن يأتأه وطلق وشبه وضو بكاني آه إنما تشف الرحيم إلى الذي لا يرحم تشف الرحيم إلى الذي لا يرحم ọlọ́run bá wà ní ìlú ló ń kàn lé fún lọ lọ́lẹ̀ sí alẹ́ láyà kan tó fẹ́ẹ̀ bá ló ń àwọn sí ìrora ọba tó ti bára ní. bẹ́ẹ̀ kọ́ ọrún sí àtàlẹ́ ọba tó ṣe ní ṣe kódà àtẹ̀yí tó rí àtẹ̀yí tó rí máa ń gbọ́ ó gbọ́ bí kòkòrò ṣe ń rìn lórí ilẹ̀ tó ṣe pé ní déédéé táàbì tí wò lè gbọ́ pírẹ́sì wò lè bẹ̀rẹ̀ wò lè gbọ́ ọlọ́run ọba gbígbọ́ ṣe òní dúpẹ́ńtì tó lọ́sàn àti àlàyé ó fẹ̀ka mọ́ ọmọ bùkátà rẹ̀ kó tó sọ tọ́ka aláàbí lórí ara rẹ̀ owó ni àlàyé èyí lè ní ìtẹ́sán dáadáa ó fẹ́ ṣe pọ̀ ó dé ìwọ́n ló fi dúlá nì ní kò sí wọ́n ló ti kú kó ká ọ́sọ́ lè kú ó lẹ́nu pé kí o bá fẹ́ dọ́gbọ́n títí tí kí o bá dọ́gbọ́n ẹ̀dọ́rọ̀ ìdánilò ọ̀dọ́lẹ́ni ọlọ́mọ pàlá àwọn olùgbọ́n fún pàlá ìṣẹ́ tó bá ti wá fún jẹ́ àdójú àdọ́lì ọlọ́mọ pàá ní dáadáa má kéde bá lóko ṣe dáadáa fún bàbá pàá náà ọlọ́mọ lè kó ṣe wọ̀ ọlọ́mọ tó àwọn ọkọ lọ́wọ́ ọba àyè tí ẹ̀ka ti ronú sí lókè náà túmọ̀ èkó sílé yìí ti bá a lọ. so àwọn ìyẹn ti mílíọ̀tì mílíọ̀tì tàbákò ìwọlẹ̀ àtikọ̀tì ìlà àtikọ̀tì ìlà ẹ̀ yóò wá sí ìjẹ́ sí àlẹ́ èyí ti máa dùn àlẹ́ èyí agbára lè ẹ̀yìn ẹ̀mọ́ bá rẹ̀ máa ń ṣe ẹni pọ̀ tí ó bá mú lọ rẹ̀ tí ó bá mọ́ ẹ̀ṣọ́ tí wọ́n àkiri fún ìfọ́kọ́ tọ́ọ̀tẹ̀ yìí ẹ máa wẹ́n pọ̀ ìfẹ́ yóò bá béèrè kọlọ́rọ̀ ìlà ìfẹ́tẹ̀ ìfúlábájá ẹwọ́ ètò ní ìmọ̀bá bá sọ níbi gbogbo ọ̀rọ̀ níbi bọ́ta tó kò tọ́sẹ̀ wọ̀lábájá tó ẹ̀sùn gbogbo ẹni bọ̀dì bá àbá bá ara lé àjọpọ̀ tọ́sẹ̀ tó tọ́sẹ̀ yẹn lákọ̀ọ́kọ́ pọ̀ sí dé aláti mọ àtúntò ìlànà láti mọ ọlọ́run lánàá àwọn ọkọ rẹ̀ lẹ́yìn wa kì í ṣe má fi kọ́ Hmm? so kò kù tá a sọ pé kéèyàn tètè sábà ta kó àwọn kò so pẹ̀lú ilé ìtajà ìjọba tàbí ìtajà báyìí àti bí ẹni tàwa kò lù bí ìṣẹ́ra rẹ̀ ìṣẹ́ àgbà mẹ́ta ń bá bàtẹ àṣekúrò láti sọ ṣùkúrò wọ́n ní ẹni tó ń pẹ́ kọ́lọ̀ àti àníkúrò àwọn ènìyàn ìrọ̀lẹ́yìn kama kala ci fasi nan abdullah bin flok ci sakani ربنا عليك توكلنا وإليك أمرنا وإليك المصير سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله